واستمسكت بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمعرفة لك وكرمك يا ذا الجبر والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين bí ẹ bá wọ́n ní ayọ̀ ní èyí máa hàn náà ni ayo إن سورة الأنفال إذا مريكت يا أيها الذين آمنوا أطيعوا الله والرسول رسوله يغني ما هو ضاينا جن إن أهلي أكاري سيدنا عمر بن أمرا مشاهدته bẹ́ẹ̀ kẹ́ mama constitute secret cult cultist ni under the leadership of abdullahi anabili saba amadi islam jozi munafiki báwa kó ọ̀rìnyára iná wọn ni ana hẹ́bù lòlú ẹ̀ almajusi lè kọ́ ọmọ ọmọ oríṣẹ́ ní ó máa sú òlífì tí nà lọ́nà ẹ̀tẹ̀ ìràgbé ìrẹ́ mọ́mọ̀ ní ọ̀nàrẹ̀ ọmọrẹ́ yìí osman ṣúra ọmọ omar ní ìdí náà gé dé ìkó osman ẹni kọ̀bọ̀dọ́gbùdù lọ́bì khalifa lẹ́kì kọ́ńtì stẹ́nẹ̀nì ẹnẹrẹ dídé dẹ́mutu sayidina uthman uthman ibn affan radiyallahu anhu ọmọ akal qur'an ẹnẹ akọ̀wé kàkà ẹni ìjọba fún qur'an náà nàkà deɛ baa maa hɔ dɛ wɔ ìràgbé yẹn lọ́nà mọ̀ nyẹ́ nyẹ́ rẹ̀ ẹ̀nà rẹ̀ yẹ ọmọ aṣọ́la kúsọ́lá sọ̀bá ìrẹ̀gbẹ̀rẹ̀ rẹ̀ lọ́nà nyọ́nyọ́ ẹ̀mẹ̀rẹ̀ yóò omar bin abdulaziz anáfẹ́ ẹ̀màazí yóò omar bin khattab jòzí kẹtọ́ rẹ̀ bá a ṣe sáfúnni sáyà rẹ̀ pòrò wọn wà jìnnà nọ́nà in islam rẹ̀fẹ̀fẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ gbé náà ẹ̀yẹ kẹyẹ ọ̀dọ́ bìdì ọ̀yẹ̀dá anyị islam amáṣà islam ẹ̀ nọ̀bìdì ifẹ̀ ẹ̀dún mẹ́lẹ̀ ẹ̀rẹ́ fún ọ̀rọ̀ ẹ̀bẹ̀ àná polu tajin ẹ̀nẹ́ tọ̀rọ̀ ẹ̀nẹ́ zuwotiri èkó omori kẹ́ náà sọ̀rọ̀ ní ẹ̀yìn mẹ́lẹ̀ náà sọ̀rọ̀ ìtòwé náà إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا أمريكا يا فيلا إيه أن تدبي جنجسا وأكيد كيدا دومري لا كان كيدا abɔn mi bi du ibɔ pɛn mu na ohiwa wɔn eto didiɛ ne wɔn bi du ohiwa wɔn domori nama ne hɛ yi wa akɔta duka wa yadu islam rɛ no duka wa domori rɛ no domori nama ifo ayi mo wa mi hɛ na de de na ɔbɔ bɔ bɔ yɛ wɔ domori ɔbɔ si mɛta ɔyɛ mɛrɛ ya no do do tsuku rɛ so no do ne tuka afi kɛnyɛ na ba ɔyɛ ne rɛ yɛ asi ikenye kakano nyi nimero isi nke ọmọdé na isi ki ẹha e na ama ani na ha ni ẹha bẹ ọmọ ẹwọ wọn dọ ọmọ yìí wọ ẹyìn bá ní ìṣòro ayé mi ní ẹwọ wọn dọ ọmọ yìí wọ ọmọdé na isi ki ẹha e e na ọmọ ẹ àwọn ọmọ ayé náà ìjọ oníṣẹ́ tún lè kọ́ ọmọdé ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ màá àmọ́ àbámi ìbò yìí lẹ́mọ́ lórí gbogbo àbámi ìbò yìí lẹ́mọ́ lórí gbogbo múrí ọlọ́wọ́ ọ̀gọ́wà rẹ̀ múrí ọ̀gọ́wà rẹ̀ múrí ọlọ́wọ́ chẹ́mbà ní ẹ̀kẹ́ yìí lọ́ọ̀ ha ihò ní fìtínà lọ́ọ̀ ha ihò ní kàkùnù lọ́ọ̀ mọ̀ ọ́nà rẹ̀ sọ́ọ̀ ìmájẹ́rẹ̀ àmín béèrè ní màbọ́ ní ìbánikà kò tẹ́húrẹ́ inú sọ́tún àǹfààní izomu yi kaka أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يا أيها الذين آمنوا الله من الشيطان الرجيم بسم الله الرحمن kyɛtɛn ɔma akara yi ni erɛ ko no kɔ ni na akɔ de ebiri kaziri ni korɛ ko do mori akɔ wa ɔmo nika yi asomasi rɛ ma ɔmo ni ni dzozo yi yue do asi rɛ ma ɔmo ni kɛfiri o ozi rɛ ko no wayɛ ozi rɛ ko no do mori rɛ yi si yie wa nika ɔmo ɔne bɛ agbowa abɔ dɛ ɔne gye pewa then rena yɛ kabeto onika viri ɔmɛ ɛwɔ na nava ibi ka viri e na nyɛnyɛ rɛ ko na nava ɔbɔ mɛ wa nfaani ana esi bi kɔ na omori e yi ɔna ɛna sɛ ntu omori alehi ìjọba يا أيها الذين آمنوا لا تتولوا جمهوري لتريكا أسأل النسر من الكافر أزرق جزوي domori báyìí tó nà ń bóró yà dọ́là dọ́là sí ọ̀kyerẹ́ yìí ọ̀ ẹ̀wọ̀n nana dọ́wọ́ dọ́ sí yẹ kó mori ya na أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون أولا ماما كاي وكساني نسير من ني كافرين ني جزوي زوي لكم إذا ما أنا أندو مريا كاي وني كاي ما هي ونانا داو àti wọláhà wọ́rọ̀ sọ́ọ́lá sáà sọ mú yí ọ̀rọ̀ tó nìyí tọ́ àtúlá wọ́tá àtúrọ̀sù sáà sọ mú yí ọ̀rọ̀ tó nìyí wọ́lá àtàwọ̀lá àníwò wà á kó tó mú ìtòsí ọ̀rọ̀. wọ́lá àtàwọ̀lá àníwò àsọ́nà bàtọ́ nìyí ló pàrọ̀ ń tó mú yí àsọ́nà bàtọ́ nìyí ló pàrọ̀ àwọn nìyí jozo ijo onye jozo ijo ntu omori hiye wa ntum tasmaun ọba bíra mi ka wà ọ̀rẹ́ yìí ni ire ọmọ òye omi ni sase ka àmà ẹsẹ̀ wà ọ̀nì ni dóye òní ni dóka wà àdá òní ni ire ka wà jẹ́ ẹsẹ̀ omori ọ̀rọ̀ ntọ́ náà ka wà jẹ́ ẹ̀tọ́ nìyẹn.

wherever yani ni fasalu ahla dhikri in kuntum la ta'lamun kapenna man amanyoye kapewadu wa hawasi nini de hawa do mori hi maslatu ntomuri sallallahu alaihi wasallam ya kanyi sunnan tomuri na wakasira abakaka umtirna bifadlillah walhamdulillah allahumma اجعله صيبا مباركا ذكر يوم انتم مريزي باكا ياكا اريه اما ناسو ọgbọ̀nà lọ́mọ yìí ma náà hẹ́ ẹ̀kọ́ mọ̀rí nìkà yàtọ̀ sọ́mọ yìí ọ̀rọ̀ ntọ́nù ama esiri ka ya ọ oye obi ye yehuse yaba ye yehuse kun ma ŋun ayɛ domuni wɛrɛ ma yi ni ka ye. wàlá tẹ̀wọ́ kálíà ní ìlànà ọ̀hún sẹ́nìlá ọ̀hún domori a kaye ko muri nka asinaya asinaya anke nana ka ka samina yao wa hum la yasmaun omori ko wra mike neo akana ama neo ini zazira slatu to muri sallallahu alaihi wasallam eno muri akaye zana Ìràgbọ̀ ẹ̀rọ mórí àkàyẹ́ náà ìràgó pàápàá ẹni ẹni kẹ́ẹ̀sìrì ni èmi ní jẹ́ kẹ́ nẹ́dọ̀ yóò múlò ọ̀rọ̀ ntọ́ni. ìràgó pàápàá ẹni ẹni mọ́nàfíkì nìyẹn. ìràgó pàápàá náà nà kẹ́ẹ̀sìrì nìyẹn ẹni bá náà zó ń tó mórí yá ọ̀nìyẹn. ahanye dɛ kaayɛ muri kasami ina wa asoina, yɛ abana nso kɔ ama yi kaayɛ dɔ yɛ arɔ ɔbɛ yɛ aduwe yɛ dɔlɔlɔ hɔ domori yɛ kaayɛ nika ase yɛ anki kaayɛ firi yie o lati ntomori ẹni tuntun ń dẹ káyọ̀ kàsà ní iná wà pa yà áwọ̀ yà rẹ̀ bà ànìrìkye yìí kye múnásù tẹ̀ ẹ̀rọ. anáwárí borí yìí rẹ̀ ọ̀dùkọ̀ mórí àká na mèbìrọ̀ na ẹ̀yẹ nínà iná kó omori ولا تكونوا كالذين قالوا سمينا وهم لا يسمعون أصويا نني أنك نما ياو أوبر مكناو دو مري أجدان كاي يكو مري كاي لو أبيرا سواي بي لو إسمي أفيا أوري bí ẹ̀jẹ̀ bọ̀ mọ̀ àǹfààní. alimami kutubi rabbi rahmatulahi alayhi dọ́mà kánìkà yìí ọ̀sán níbi ayà máa sí ìdùká kòkó múrí ọ̀ká kẹ́nẹ́ká máa ọ máa rẹ́bọ̀ máa sáàsá sẹ̀mí náà wà fún ọmọ ọ̀ká ẹ̀rù rẹ̀ ẹ̀yìn ọ̀nà bí rẹ̀ ẹ̀yìn ọ̀nà bí rẹ̀.

bá aṣọ sọ̀rọ̀ kọ̀rọ̀ mi ẹ̀yìn ọ̀sán náà nà. okùjùzọ ọmọ náà nà nà ó mórí àkọyọ nà ẹ̀yàzírí mú ntú ó mórí yìí. kẹ́yì bàtìrẹ̀ yé bàtìrẹ̀ bí àjẹ́dọ̀ yé bí aṣọ kọ̀rọ̀ mi. dáàsì vavira ne kemeo watu mtu mulimi do mulido wa kaka inna sharra dawab inda allah summu tuqul ladina la yaqilun inna sharra dawab summu al-buqmu alladhina إن شر الدواب عند الله الصم البكم الذين لا يأكلون. أمري أكا إن الدين إن سبحانه زي رفتيش أكا الدواب جمع دابا أنا فبسا زي رفتيش أنا أكا أنا ماما ebe mahura mmiri ọba banu nsɛm eze meloyi ɛredi ɛredi osuka asese emi daasese ɛ eh, daasese daasese kakyi ahura nnɔtɔ n'ɔre. ومريض كريم فإن شر الدواء الدواب عند الله onye dị n'ihu ọzọ ogbori aka ibe na ọdụ agoke na ndị sopa na ahụ ndị sote and agovi ire ene ya na ọdụ ogbori lọchiri ọnụ ọnụ omori kò ní dìbò na lọ máa rí rẹ sọtẹ ìdá nà na ìdá na ń rò ká na ọrẹ omori ka sọmọl bukumu anabi nínú ẹ̀daka yẹ ẹnna egu tọ ẹnna egure nu aladina láyé akelo ẹnna kaka yẹ ẹnna yẹrẹ ẹnna nyẹ pẹrẹ so sọtú tòmùrí sọmùrí aka yẹ na ní ka ya omoriba náà mẹ́ẹ̀ kayaso rẹ̀ ìdóòye ìdọ́ọ̀mẹ́ àǹfààní. ọ̀nà ọmọfẹ́ rẹ̀ lọ́họ́ mọ́ àǹfààní ọ̀nà ọmọfẹ́ rẹ̀ anábìrẹ́ ilẹ̀ ìdáyìn rẹ̀ lọ́họ́ rẹ̀ bá dọ́tí lọ́n lọ́họ́ rẹ̀ bá mọ́ àǹfààní lọ́họ́ rẹ̀ bá yúrẹ́kì ìdáyìn. ka oguta awɔ ago kɔkɔrɔ na kɔtɔ mɛ ɔrɛ ba mɛ kɔkɔrɔ na yɛ kɔtɔ ɔna sɛ mɛ ìdí ɔrɛ ba mɛ yɛ awɔ ɔlùdó guta ɔbɔ n'ɔnyɛ rɛ. lọ́tọ̀ tó mú yìí. ɔwọ́ wo dɔn mo yìí ka asom ɛnɛ de nene guta mu. albo ɛnene gure mu irinu náà mo rí mẹ ẹni mo náà sẹka ìkíyè sí kyekye ìrẹ ìrẹ ìdọ kàásì kánì ìrẹ òbóró kàásì kánì mo rí ọmọ ká ìkàwọ kúlù kọwùlán sadìdà irinu náà mẹ ìdọ mìíràn tọ ọkàásì a òbóró bíásì kánì ìrẹ ìdọ ìdí ẹsìn náà náà kiri òbóró bíásì kánì ìrẹ ìdọ náà. ìjọ náà ìrìnà ìmọ̀ àǹfààní ọmọ sẹ́mi kàyé ìrìnà ìmọ̀ yóò sì kárẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀dà yóò sì kárẹ̀ òkòòrò bọ́nà gbé ìjọ náà ní búrú ìlú àwọ̀ àgbo kàbíyà náà wọ́n ní àfíríkà ìnire ẹ̀ náà ẹ̀yẹ àǹfààní tẹ́wọ̀n dọ́ọ̀rẹ́ àǹfààní òdúdó ikú yìí ní bẹ́ẹ̀ ẹ̀yọ́ kẹrẹ̀ ọmọdé ọmọ wọn gara sílẹ̀tì tó wù ní ìjọ mọ̀rí ìbá ìrẹ́ sọ dọ́ka àlẹ́bí iná láyà kìlú ẹ̀mẹ́mẹ́ kàkà yẹ láyà kìlú ìrẹsọ nìyà ọgọ ẹ̀mẹ́yẹ pẹ̀rẹ̀ sùn ẹ̀mẹ́yẹ wọn rẹ̀ sùn ebe na nọ na onye ọ na deudi onugbu abọnụra abọdọ na-eyere èyí ìkarẹ́ ọmọ mọ̀rí mẹ́ ọmọ mẹ́ẹ̀kẹ́ èsì rẹ̀ sọ bí èsì rẹ̀ ẹ̀pẹ̀rẹ̀ sínú mọ̀rí mẹ́ gbọ́nà mọ̀rí mẹ́ẹ̀kẹ́ èsì rẹ̀ sọ bí èsì rẹ̀ bí a sì garẹ́ ire hìrẹ́mà ní zẹ̀zẹ̀ rẹ̀ hìrẹ́mà ní lè ṣe hìrẹ́mà náà Ihe hẹnu náà ẹpẹrẹ sọ ayẹ díẹ ayẹ ka ìrẹ yóò mórí àbẹsẹ ẹzán díẹ ayẹ kàyé ka ọ̀nà ozi tóntó mórí yìí Kayazi azẹ ọ̀nà bọ̀ ẹzán ni. bọ́sọ̀ náà bí rẹsọ̀ náà ọgbà ọ̀rọ̀ ọ̀dọ́ mi rẹsọ̀ náà ọgbọ̀ náà ọ̀fà sọ́tún tó wọ́n yìí ọ̀nà ìrìọ́ okú dùtú àmìyàrá jùzá nọ náà náà ó múrí àṣẹ kàkà iná ṣẹ́rẹ̀ dàwà bẹ̀ẹ́ndà lọ́hì súnmùn bókùnmùn lẹ́dínà láyé àkínú ẹni dìbìwì ẹni sánà àṣẹ ìlú sí tèṣ ẹ̀yọ́zọ́ múrí àkàkọ́ àṣùnmùn bókùnmùn ẹni ẹ̀dẹ̀ nílé kàkà ẹni ẹ̀gútọ́

desi yeeyi zamani kai dɔwɔri esi yeeyi zamani kai ɛnɛ go ina va ịnaba. go ịnaba. va na wuli yɛ omori dɔwɔri afɔfu ya na bi yira yi yira yɛ omori dɔwɔri afɔfu ya ka ye ɔno omori ka ye ɔno tutɔntɔ ni yi ɔno va izani. kẹwàá pẹ̀rẹ̀ ahù ọ̀hìn ní ọdún náà ọ̀rẹ́ bá bẹ̀rẹ̀ omori kẹ̀mẹ́ ẹ̀bọ̀ láyà kìlú ẹ̀rọ ọmọ gbẹ̀ ẹ̀rọ omori àhásá yìí ìjà kàrẹ́ yìí inú sọ́tọ̀ kọ́ omori kẹwàá kam ahalakina kabla hum min kọrin hum aṣadu minnu hum batushan fana kabu filbilad halmin mais.

adha onan tuhia ene kata kuna wana yavoya wana ono omori bo ngu efe fama qabu fil bilad adha ene akaze na sate isho bubu zizi yezo isize ize neba na vusa na ngo dem potara watu zote ijosu kono muri obu ete bo ngu ete hal min mahish ijo no omori bo ngu efe enye haro kwa اجلس عليه نوم لما كان كإن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد أمريكني إلي أنا أنا من كان لذكرى آنينا أي مويتا ماي أني رأي أي سيخونا إتفونا إلي أنا من أمريكني كذلك anyị ịnani la dikro anyị ịbọ oisoro ya so na oyire kọsẹ ọrọ oyirine nínani yẹnọbi liman kẹlẹhu kalbun yọrọ ma ń yá ẹ ọmọ yàrá sí irú rẹ yọrọ ma ń yá ẹ ọmọ so aw alkasana àbọ̀dé yàrá bàtọ wọ́n wọ̀ ṣahid ó yàrá bàtọ bí ẹ sọ ni rẹ شهيد hizo wanaona sana kwa وهو شهيد بلا سنكو الشهيد إن لترال منينا إن تريونه مريد له يأيضا ديكا دو يهي دو present أما يسي مريد له يو قطة كو ديكا أظن سنكو أبوكا هذا بحر حتى يهي أكذا مثل يهي ألا ẹ̀wọ́n na tó bẹ̀ ká bá ó rẹ̀ yìí ló wà Wa ká ẹ̀ wà ná ó rẹ̀ yìí àmọ́ ẹ̀rọ sọ́wọ́ rẹ̀ bá bu bíi inú òní ìjọba òsè ń ka wẹ́ ilé olóyè òfò wẹ́ àmọ̀ mo Ka ukanata kakale kulo ile oyo owayesako oyelo shehid litoli na eza nani bọ̀dọ̀má ọ̀gámá oníbàtìrẹ̀ ìdọ́ ìyẹ́zọ̀ dọ́ ìyẹ́zọ̀ náà mórí àkà ọ̀bọ̀bọ̀ mi rẹ̀ fana kún onílé yíyé bukire oye amadi nuwa yíyá ìjọba ahùn nuwa yíyá nínú ẹ̀yìn ose oke saka wale daba ka bacana mma na ka saka mma ya me é o oro ba na yi wa yo mo ma absente é o que wa present o que wa saka e oro ba na absent of onyonya na no ma tun tun mu ni o ma ba ma di ada pepere peka o de ne kakaye utano manfaani oyaba ureete oyaba ureye owureye ụra diireye owureye oyana dizeegireye dee kristuko saasaa omakarey omakizeyla omakari obooro anfani na wokuta na mee enyo anfani na na mee enyo oguta obo

osman kaka onye gẹn gẹn obago omori akaka yi walakad zarana wala walakad zarana jahannam kafiran min al jinn wal ins lahum qulub la yafqahuna biha ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم الغافلون أمري أقنع أما أطولنا ولقد ذرانا لجهنم كثير من الجن والإنس أنا أطولنا الله إن الجنة أطولنا أنا أطولنا أنا أمرك كزيني رأي سيدة دوم ريبا كأسابة دور نويا دون مواكي كنبزيني رأي

ẹlẹ́yìn kọ ẹlẹ́ aláṣọ rẹ̀ yẹ kẹrẹ bẹ́ẹ̀ ẹ má fi rẹ̀ sí rẹ̀ lómori omori kiri mẹ́wàá lẹ́nà ẹ̀rẹ́ sọ̀rọ̀ nkẹsọ̀ pàm balhom adan omori kẹ ẹrẹ́ náà kò dídí hùn sọ pàm ẹnẹ́ ìjọsẹ̀ yẹn hùn sọ pàm ẹnẹ́ ìwú sọ pàm.

èmi náà káhùn mi rèé òmòrí yìí ìrí mi wẹ́dẹ̀ mẹ́ húmùn gọ́ọ̀fù inú ẹ̀dí ní náà tọ́ ọ̀bọ̀ náà hùn ní sẹ́mi ọ̀pẹ́ máa ń fà ní anábọ́bọ́ ìdáyọ́ fẹ́ àtẹ́kù lómòrí dọ́wà ṣáká yìí wọ́lọ́ àlùmọ̀ lọ́ọ̀rùn fi ń kọ̀ ìrọ̀rùn. wọ́lọ́ àlùmọ̀ lọ́ọ̀rùn

bakwana smeka weke korona veta hono ya smeka ina anara anyono kona si imire ya no doka akwo wetre ere on kono na si imire ya no umeme kunyo za bare mere ono muri akaizo na mikai walau alima allah fihim khayra omuri aye kaya mani lochire ono ni imeme zo ko ono slot on to muri ni iso muri aka en ko muri ko no ra ye kai enyo zama ine ngoni walau alima allah fihim khairan umuri ko no ye kai enyo zama ine ngoni e o na aya ni ya zama ine ngoni ni la asma'ahu hero no no muri ka aya ni ine ngoni o be ka anyu itinyo kai itu huyo no to muri sibe me ba ko de ma ehe aba bi bɛ zɔɔ bi ne ne ma se mo kɔrɔ omori ɔkè nyu nkinyɛ wɔn no ne ne wɛn ne yɛ sɛ anyi nto omori ɛna anyi hero nto omori ɔra kɔ ne ne nto omori kɛnɛ bɔ ne ɛnɛ omori ɔne ne omori ɔne ne. ọkụkọ ọma aka akọ na ọntụ omori ọ ka ohu na-abịa na ọnụ na abụ ntụ omori ọnụ omori ihu kirikiri ahụ jụza na ohu na inu jukwe inu n'osi na adịghị rema mba n'ihe kpọrọ ntụ omori na ama akɔ ahanu nto anyi ne nne na aka mu ahanu na ɛyɛ ama kama na ɛyɛ zɛzɛ ama aka na ɛbɔ enyo tinye nwi ne nwe nika jɛ ma jɛ ma ma ya ma bi zɛzɛ ama bi yire eji ma dɔ ɛbɔ bɔ nyi wobɛ bɔ omori aka nika aya na ɔbɔ ya na nyi la asoma ahom aya na ɔbɔ nyo itinye nwi no. ono omuri ya ni ono omuri ya ni ka iri oye wa n'omuri ya ìbára ọmọ nta wọlé asoma àhó lọkọ wọlọ wọn kò mọ òrìdó ọmọ adaka náà kiri oye wa lẹyìn ayé bá tó nọ akókèrè ànyé nẹkẹ náà sí ilé rẹ ẹnìní. mọ́tò máa ń ké ìjọ́ omuri rẹ̀ kàrẹ́ yọ̀. من سورة المائدة واتلو عليهم نبأ ابناء آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين جمهورية كايون تومر صلى الله عليه وسلم كوكينو بيجان نبي آدم كوكينو بانو زويانا هنبي imi jene neiva nyise jozi kurban jozi ine na omori ọgbada duan ili ọ na-ana ana abọ ọna ọba anụ desi ntuli egodo fatukọ bila min abima omori kije na ịba ijeba abọ́ abọ́ nyere nwere red ọsa nwere na akụtụlenna dọka ya nọbọ na nka kpọ na awa ụnọ ọma ya anọbọ kiri elu n'obi ya deke ewa wasa ọhụ ẹwà wà sadaka sadaka sadaka sadaka deki habil omori domwegi qabil onyere nke laatụlanna gbana wewune tam قال انما يتقبل الله من المتقين بها بلا كايون كاي omori ma do okoro na nyangwa ya niwe ẹ̀rọ náà yóò omori ìgbésẹ̀ náà yóò omori mẹ̀rẹ̀ ọ̀nà omori ìbùkọ̀rọ̀ niwe islam ayizọ ọ̀bìkàyè ulama ọ̀tẹ̀rẹ̀ hẹ̀ ni ẹ̀kọ́ omori mẹ̀kọ́ dáa náà níbi ádámà káyé ka omori kà ọmọ ẹni mẹ́ni mi òun náà omori ọlọ́ oh, dọ̀ sadaka ọ̀dọ́ náà ìrì ọ̀nà nìbọ̀rọ̀ tóra ni o bí káàdì dàkà ádámà wéyí ẹ̀dẹ́ dàní wéyí ọ̀nà náà sí ilé na Ọ bụrụ na rẹ̀ ibi tó fọ́nà ọmọ ndị ọmọ mẹ́yẹ wọn sọ́nà ìfọ́ ọmọ mọ̀ mọ̀dé àkáyé náà nìkẹ́ wọ́n lọ́wọ́ àsìmá àhàn ọ̀nà ọmọdé ọ̀nà ọ̀rẹ́ ọ na yẹ ẹ́ẹ̀dì zèzé nìyẹn èsì ẹ̀wọ́n tó mọ̀dé ẹ̀yà yìí hẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àmà mi bá sí rí iye ọkọ rẹ̀ ẹ̀ adé ìdọ́ látàwọn ọ̀nà ọ̀nà omori ọ̀nà ọ̀dàká yìí mẹ́wàá kí rí òye wa wọ̀lá àsìmá àhom ọ̀nà omori ọ̀nà ọ̀yẹ́ sí iye ọkọ rẹ̀ látàwọn ọ̀nà bẹ́ẹ̀ adé ìgbà fún wọn mọ̀ rí ló lè ní ilé ìjẹ́wọ́ tó omori yìí lè náà dé dọ̀. smartphone tó omori yìí. alùsọ́lù mọ́rọ́ àgé inú tafsir ọkaye oyi batire dahụ onye darajat onye dị udio n'ọkụ ụdị ọ dị ka. dọọdọ na-akụ dọkụ na wewere da ewe na esi ọdịrị ọkarị ọ na-akụ dọkụ na wewere agbụgbọ nwere dọ ara ndọka na-esi ọba ụrẹ agbụgbọ nwere yika ya e, asịrị ọnụ maka ba nwa ya nwụ dọhọdọ ọnọ ndị ọzọ na ọmasị meta ịnike ọnụrụ ewe ọnụ ya ọnụ ọdụdọ ya o mee bụ sasa ụgbọ bụ ọnụ ọdọkọ na ọwụrụ ịba mmanụ papịrị ọrụ dọkọ na zọ ọba ọwụrụ ya bụ ọba mmanụ ya ebe a na ya na ọba mkpọrọ tụọ ya ọhụrụ sílẹ̀tì tó mú rí ní ọ̀nyí pàápàá wọn náà ọ̀dọ̀kọ̀ ní bàtà ọ̀gbọ́nwà ẹ̀dẹ̀nyí dọ́ọ̀ bẹ́ẹ̀ kọ́ nọ̀bá wọ rẹ̀ ẹ̀ bọ́ bẹ́ẹ̀ kọ́ nọ̀bá wọ dọ̀ọ̀nà dọ́ bọ́ọ̀ bẹ́ẹ̀ àgùnmú náà fi ń tù amporo tu hɔ tu hɔ iri mɛ na anya enyi poro tina hɛkɛ asisi ne hɛ hɛ ma pɛ duwe pdp ɔnyɛ wuli ni ne apc ɛyɛ ɔba apc anko ma eke apc ɔnyɛ wuli pdp ɛyɛ ni pdp kɔnɔ pdp. láti ojú omi àbá mẹ́rẹ́ yìí náà hẹ̀kẹ́ munafiki náà ẹ̀bọ́n mẹ́tọ́ tó mọ̀rí náà sallọ́lá rẹ̀ sallá ẹ̀lẹ́ bọ́n tó mọ̀rí àtọ́ ẹ̀mẹ́rin ni bá àtọ́ ka ẹ̀nà ẹ̀wọ́ dẹ̀ ẹ̀nà sí mọ̀kọ́ nùkù ẹ̀sẹ̀ sábà náà mọ̀ wọ́n ẹ̀nà mọ̀rí àkàyẹ́ ní pẹ̀lú nkàyẹ́ wọ́n mi ni wọ́n máa ń yẹ sẹ́mi òyìnlẹ́ yìí kà حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا, الكتاب أوتوا العلم ماذا قال آنفا

bẹ́ẹ̀ yà hà ọba náà ọmọ yìí ọba bá nkà sọ́ba kàkà sọ ọ́nà bá ọ́nà bá kàkà sọ ọ́nà. mọ́ba kọ́lá àánú fún mi ọ́nà bá kàkà sọ ọ́nà láti ọ̀tọ́ omi rí mi. ọgọ́ ọ̀wọ̀ ọ̀wọ̀ náà nù. ọgọ́ ọ̀tà ẹni mùnàbí kẹ́nẹ́ ní bẹ́ẹ̀ ní sọ́dọ̀ kẹ́nẹ́ ẹ̀dá yọ̀ bẹ́ẹ̀ báyà fẹ́ bẹ́ẹ̀ wọ̀ ha. ama na wa awọ ẹnna ti sísọ nínú ọgbọ ọgbọ náà ọgbọ ọta ibi dọrọ jẹsùn ìsìnmá ọnà ọgbọ ọgbọ náà bá ọrẹ ọmọ ẹgbẹ kọ náà bá ọrẹ ọgbọ ọgbọ ọfẹ kọ náà bí sulu poles

ama ɛbɔ bɛ kɔ na ɔba awura ɛdɔ na ɔdɔ yi o ɛyɛ dɛ mɔbɔ no ama ɔbɛ kɔ na ɔba awura dɔ yɛ dɔ na ɔyɛ na bi yɛ ama ɔyɛ yi ni ka ma dɔ asome dɔ bolo a esɔn ayi yɛ ɔbɛ yɛ sitɔti o tom yi. Jozono nan, all over in the Western world, scholars, and it's called the western world ẹ mọ kọrọ nínú rẹ ọ̀nà ẹnna ẹnna ìgbò nímọ̀ àkàbọ̀ ẹnna òkú ọmọlì yìí anabi scholars anabi náà yìí ẹjọ́ ìlú yìí rẹ̀ yìí anabi scientists ẹ uh, ṣọl quran bẹ́ẹ̀ yà á bọ̀ tó ebèbè ẹnna ẹ̀ wọ́n lọ́rọ̀ bá wáyé níwọ̀n nìyẹn translated quran bẹ́ẹ̀ yà ká bẹ́ẹ̀ yà lò research yẹn nínú research náà mà ẹ́ náà mà nù èso nà yẹ kílá má fi zẹ̀zà ẹni rẹ̀ ama àfi zẹ̀zà ẹni rẹ̀ dọ̀ àkúrú gbà dọ̀ sọ ọ̀jẹ̀ kọ̀sọ́ ni fi zẹ̀zà ẹni rẹ̀ bẹ̀rẹ̀ lọ kẹ́ ẹ̀yẹ sọ náà ẹni zẹ̀zà má yẹ sọ̀rọ̀. ama ɛma ama dede ɛdɔ ɔdɔ ama ɛyi ɔyɛ na ama kuo ɛtɛ a ama kaa na ɔmo ɛwɔ bɔ ɔmo na ne ɛyi dzobi kago dɛ nana ba wo ama la la kɛrɛ dɔ ɛnɛ bɛ boro yɛ mose. ene sọ na fẹ ebe bẹẹ jẹ àwọn akọrẹ káyìn ní ọmọ náà kàìkọ náà ni nílé ilé nílé àmàmẹyà ní àmàmẹyà ní òtíkà òtíàpò òtúwọ ẹhẹ bẹẹ ní ndẹ ní dínà chaka ndá àìkọ náà jẹ wíìlì dáka èdè rí ìdè má wà kó òyìnbó ní owó na máa na kọ́lé náà máa lẹ́sẹ̀ kúrán bẹ́ẹ̀ àbá fúnra. ẹ̀sẹ̀ yẹn ni ní ìjọ na fáwọn àmẹ́ de kàwé nàná di islam láti ohun tó mú rí ni. ìrírí mi wọ́n sẹ̀ mẹ́ amamukọrọ french doctor ọ̀dùn. french doctor náà nà ọ̀ṣọ́ quran kò lò rédèrè sẹ́ni medical perspective ẹni hinna sẹ́ni ìrẹ̀ ìlà anásílá fi ọ̀kyẹ́wò gẹ̀wò anáyìn al quran ọ̀nà ní sọ́nù rẹ̀. Àwọn ìkọ̀ ayé mọ̀ nínú ọmọ quran nínú nǹkan àmọ́ nínú bí yẹ moderate inú sọ́yìnrì yẹ mọ̀ bí náà na yẹ àrísà yẹ ehu bí a sì lè bí sáà ó jẹ kòkòrò àǹkà wọ́n kò lu ọ̀ṣọ́bù wọlá sòṣèkò wọ́n á rí ní dúró ehu ní dáa sì di sáà nù. àná akọ àbá hẹkẹ go ẹ̀yà hẹkẹ ẹ̀mẹ́sí òhìẹ fẹ́ kàá mọ̀ nínú òsibí náà islam láti ohun tó wòrí french doctor nana ìjọba tó alukoro a nà wúrọ̀ bẹ̀ẹ̀ bá náà wọ́n bẹ̀ tẹ̀ òyìnbó nà ẹ̀ kẹ́ náà mọ́sá tó kẹ́ náà kárí àtúnṣàtò bẹ́ẹ̀ àwọn ọ̀nà bẹ́ẹ̀ àwọn ọ̀nà ẹ̀fẹ̀ àkúnyọ́sẹ̀ anyára tẹ̀tẹ̀ ẹ̀ àmì ìgbẹ́ àkúnyọ́sẹ̀ ẹ̀ ta tẹ̀tẹ̀ ẹ̀ yẹ nínú àkọsẹ̀ yẹ̀dọ́ jíkẹ́ náà rẹ̀ ń sùúrù náà ẹ̀ bàbá gbọ́ ọgbọ́ náà lójú sùúrù náà náà bẹ́ẹ̀ nìyẹn slati onto muri ni ìjọ ọba ọba kẹmíṣẹ quran translated quran lórí kàyé àbíbí quran yàkàrẹ ìrẹ ọni ni ọmímẹyọn ìrẹ kàrẹ sáyọn ìrẹ kehuyọn ọ̀rọ̀ ọmọọṣẹ àbírẹ ìjẹ léèrè kàyé ìjẹ ni doctors àbí doctors lọsọ ẹ ìjẹ ni jẹ ẹkọ ìjẹ mímìrì rẹ gbọ yẹ aba koran ma kaa ne so o jo nyi ese sọ islam ina de bẹbẹrẹ yẹ aba mẹrẹ mi ni an in an ẹ uh, a scholar anaba mi england ẹna ake bọọl nkọ ni sẹ paazo sẹyin n'enyi sọ koran. kono kane nso de de koran ɔkara nipa enyi ɔmɛmɛ ya ɔrere ahɛ ɔmɛmɛ to ìjọ kan koran hore bɛɛ bá wọn bɛtɛ lórí àbídí koran sí nínú nọ ìnira enyi ìrẹyìn enyi ɔmɛmɛ ya ahɛ mɛmɛ to ɛsɛ asaga abani mɛmɛ ya lórí tuka scientifically ìrẹyìn sáyẹn ɔmɛmɛ sɛ yɛ daya ne kaa ne kaa anaba muhammad sallallahu alaihi wasallam kɔzɔ de ama ahoro ahoro ehi dzozi ne yi ahoro paaba akyi ba ahera ɛzɛzɛ ìjọ mi hu so bɛsi ka yi otu omori ɔ yi ba

abikuo ma bɛhwɛ ɔyɛ afɛ bɛvɔ ɔyɛ an anere nyiam ɛnyɛ e anafo ma nkare ɔma e ma bɛyɛ ha ya akuri ba nyi nyiina ma tuntun mu ìzɔ ɔdi kan kɔnɔbara ɔnɔra ya booro yi riri ha yi riri ɔrɔrɔ tó hun bó mori ọnọdụ láti tó múrí ni ọrọ ọrọ ẹni ẹni western world ẹni scholars western world Even ni ní joseze kẹne kalkoro ami ọgbẹ ni bí islam òye ta ìrọ ọyọ náà ìnáni ní ìsikẹ́ni sí ọ̀dọ̀dọ̀ ìjọ náà ìnáni ní ìsí náà àmọ́ ìnáni ní ìsí náà ìnáni ní ìsí náà awara kene sebere ya mama ne kiche ine ne o e ura so kawana ọwọwọ ni koran bana abawa ẹdẹnyẹ nnọọ náà kò káàkà ọkọsí koran bọọ wáṣọ turu islam rẹ so inú dúró mi rẹ ilé ìkì islam ọmọ ẹ ọba náà kókó dán dọ̀nù kúkú di islam dọ̀nù kú èdè fẹ́ẹ́ di islam bákan náà kọ́ di islam bọ́ọ̀sì wá turu islam rẹ so àmọ́ ìjọba kọ́ di islam bẹ́ẹ̀ ká ọba náà bẹ́ẹ̀ di fẹ́ẹ́ di islam. wọ́n ti ń tó wọ̀nyí. omuli onaba obasi obasukato iwuleyetere doyi anabiileyenere omuli osuyere ne kaka oyere batireyekere دوشة نبيلة يا مبيلة دوشة الذين يستمعون القول ويتبعون أحسنه إنني كاكا إيه باتري دي ساسي نزوده كيري كيري نريونه

ezi qur'an akaye anami ko muri onyima ndoka wala takunu kalladhina qalu sami'na wa hum la yasma'un e ona zinde bo nto muri aso ya nka bala ka kana yawo obira me kenna o biyuyo lati nto muri sallallahu alaihi wasallam do muri do se nyima kai kai ya ayyuhalladhina ya ayyuhalladhina ani a mituma na ɛ tɛkinika ɛ mi nye ntuma mi ne gbɛ kɔ tɛkinika ɔnye kɛkɛnɛ ɔnye kɛkɛnɛ kóò di sɔ ahorow ɛsɔn banwura na lọtí o tó mori banwura sɔsɔ nana naani du ba tɛɛtɛɛ dɛ nyee yi wo mi dɛ. أهني القرآن دارين وهي تفسيرا أهني أورن ويني ويري ويس أبتري أبتري أنا دويرو تا إسانا يارين وابو إيه أما جيو سوكا وشو جانا نيادوني تكورن أهري láti ọjọ́ mú rí ní. yáyọ̀ lọ́dínà àmánà sàjẹ́bọ̀ lè láhẹ́ wọ́n rọ̀ṣùn wọ́n lè rọ̀ṣùn omuli ọ̀rẹ́ ẹ̀ lọ́dọ̀ ìsẹ̀díbò lè láhì wà ní rọ̀ṣù tó omuli yìí ọ̀rọ̀ ń tọ́ ní òyìn níye tó omuli yìí ọ̀rọ̀ ń tọ́ ní òyìn níye túwá òyìn níye ẹ̀nà yìí omuli ọ̀rọ̀ ń tọ́ ní. ìdáàdàkùn lima yòóyìn kùn. ìdọ̀lọ́kọ̀ níjọ náà tó múrí ọ̀hẹ́ ọ̀nà lè má yóò yí kún níbi sámányé ó mẹ́ka wa mẹ́họ́ àìsàn àìsàn nínú tẹ́ àti kú. lọ́tí ó tó múrí ni. yẹ́yẹ́ túmọ̀ nínú ihu dàbí àwọn bàrẹ̀ mọ́ bẹ̀rẹ̀ sùn. wàlámù anàlá yahun bẹ́yìn alimari wọ́kọ̀lbẹ́ wà ánà ilẹ̀ yìí tó ṣẹ́wọ́n. واعلموا أن الله يهول بين المرء وقلبه أمري كدي ما يكون أمري يهول بين المرء وقلبه أنا جوغا غفنا كما ومرايا أني غوزو رايا ني أنا أمري أني غوزو رايا ني لا إله إلا الله وأنه إليه تشرون لوارنا يا نكيدو موري أبونا ورما ذن أبونا ورما نيدو موري موري كيا فما يا نو لا تنتو موري صلى الله عليه وسلم سيد كتب رحمه الله يا إذا متومي ayo muri onona èyí ẹni nílẹ̀ ya N'ime mẹ́rin ó ka ẹmẹ́wàá náà lẹ́yìn ẹ̀hán tó ẹ amadu mẹ́rin ó ka èyí

ntó omori ọ̀rọ̀ ntó ní òhìn ni ìjọ ntó omori ọ̀nà ọ̀hìn òní ni níní sọ́nàdún mẹ́ka wà mẹ́hẹ́ nínú ọ̀yẹ́ mẹ́ha níyẹ dòzìlẹ̀ yìí yẹ náà bẹ̀ mẹ́hẹ́ ọ̀yẹ́ mẹ́ha náà yẹ dòzì tùmìlẹ̀ yìí nìyí ọ̀nà ọ̀yẹ́ mẹ́ sọ̀rọ̀ bọ́ lọ́sọ̀rọ̀ dẹ́mu níní sọ̀rọ̀ kẹ́ níní àkìdà ọ̀yẹ́ dọ̀rọ̀. ama máa sọ̀rọ̀ ẹ̀yà ẹ̀ nínú ìbọn a máa sọ a máa mẹ́ka ayọ́là ọ̀nyẹ́ ọ̀họ̀ ẹ̀tẹ́ wọn ayọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀yìn wọ̀tọ́ nfa ẹ̀nà ẹ̀ka kúkú ẹ̀rì sílẹ̀tì tó wọlé yìí. nínú akéde náà kẹ̀kẹ́ ọ̀sọ̀rọ̀ àbí ẹ̀mọ́bi títí nkòrí àdùnbẹ́lẹ́ ni àbí òstúrà ọ̀nàrí àbí kùràfà tàbú síjọ́ yí tàbú yìí lébìlà ìrẹ̀yìn ìrẹ̀yìn ẹ̀mẹ́ ìrẹ̀yìn wọ́n ti bọ́ yìí ni alébìlà mẹ́fọ́ máa ọ̀rọ̀ bẹ́ẹ̀ hù ìrẹ̀yìn dèmè adaka yẹn yìí sẹ́máyìn náà. even no nearest meaning to it irene irene enye zaira báyìí ní zaira yìí ní ikú ní àkọ́jú náà bí kẹ́mi kú náà náà ẹ̀yìn tẹ̀gbọ́ ebe nne látò tó mú rí ebe nne ìjọ ní sẹ́mi nini akida ɔyidɔ ama suwɛ yaayi ɔmɛ ya yaayi adiɔ dɔwɛrɛ tɔ na n'ayi abiri edene abiri etiti kori adumbɛrɛ abi abakun irene rɛyi ìjọ́ntọ́nà ọ̀hún nínú ka kàwé tó yìí lọ́tún tó mú ní it koto kótó bọ́ọ̀gì etí zọ̀ọ́. ọ̀kìjọ́ tó mórí ọ̀rọ̀ bá hì nílẹ̀ ilé kàkà yẹ bọ́bá àmẹ́wò kàṣó sẹ̀dẹ̀ àṣó sẹ̀dẹ̀ yìí yọ ilé ẹ̀hẹ́ nínà ẹsẹ̀ hàmà fẹ́ hàmà bá nyọ̀nyọ̀m àṣẹ ìkọ́ ó sẹ̀dẹ̀ yìí àṣẹ ó bẹ̀ wọn tẹ́ yìí. ụdị onye esi kanselọ chairman gọvanọ kọmishọna alọnọkwuru ihe te anyị na-adị na inetika ogi wọ́n tún mú rí ní bẹ́ẹ̀ yí ẹni extent yẹn ọdún mẹ́ àkùwọ́wọ́ ó sẹ̀dẹ̀ yóò tó tẹ́ àbọ̀ Ọ náà hì ọdún tó mórí àhí ní ṣẹ̀rí òmòrí yìí ọdún òmòrí ọ̀nà wọ̀ kásí mọ̀kọ́ rọ̀ ọdún òmòrí ọ̀nà nàní ní kàkà ọ̀nìdá náà bẹ́ kọ́nà ọba migrate àwà kọ́nà ọba bọ̀rí ọ̀rọ̀ kọ́ ọ̀bẹ kò báyọ̀ yí sí báyọ̀ yà lọ àṣọ rẹ̀ ẹ̀ Seri òmórí ọzọ ka ọmọ bá kọ́lá na ọmọ ihe òmórí yìí omori ìhẹ̀kọ́ na? anatona omori òmórí ọ̀ọ́fẹ́ kọ́nà bá kọ́lá wọ́n ihe ìhẹ̀kọ́ là nínú ìhẹ̀kọ́ omori yìí slọ́tì eri ọnụ na-eyi ya ah, sheri omori ọbẹ kọnà ọba kọ ọkẹ náà kọọ de ẹbẹ nyẹ náà kọwé nni jẹ ẹbẹ kọwé nni tuju omori hi ẹbẹ kọwé nni tuju omori kẹnẹ dedes kẹnẹ kaa nwẹtẹ oyinbo omori oyinbo omori ọdọ omori igbo omori edes kẹnẹ sẹ ka kaa nwẹtẹ ọdọ omori edes kẹnẹ sẹ ọ kaa nwẹtẹ. láti ohun tó mọ̀ yìí. sẹ̀rí òmòrí ìrọ̀nà abẹ́kọ̀ náà wọ́n mẹ́ta ẹ̀bẹ́ iná kan náà bára pìtì abáyọ̀nà abáyọ̀bẹ̀ẹ̀bẹ̀ abáyọ̀bẹ̀ẹ̀bẹ̀ sẹ̀rí òmòrí ìrọ̀nà abẹ́ kàyẹ́kàyẹ́ ọ̀nàmọ́nyẹ́ di sẹ̀rí ọ̀nàmọ́nyẹ́ dá ọ̀yíṣọ́ dẹ́yẹtẹ́ ọ̀nàmọ́nyẹ́ dẹ̀ ọ̀yíṣọ́ dẹ́yẹtẹ́ ọ̀nàmọ́nyẹ́ ọ̀nyẹ́rẹ́ tsọ̀tsọ̀tsọ̀ dàbá ìbọn nyẹ́ ọ̀nyẹ́rẹ́ ọ̀bùdí sẹ̀rí ọ̀nà sẹ̀rí ẹ̀ bàbá pípì ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀rí ọ̀nà wà bọ́dọ̀ da ní wà gbòsí dá ọmọ alẹ́rẹ̀ ọmọ alẹ́rẹ̀ tẹ́lẹ̀ ankúmẹ̀ ka umar bin khatab ankúmẹ̀ ẹ̀kọ́ ọ̀fọ̀fọ̀ dọ́fẹ́fẹ́ na àbíjọ wọn náà ànàsọ́ náà náà ẹ̀nà náà bí jẹ̀bàrú ọ̀nà fọ́ kátàngọ́sọ ẹ̀ nà ẹ̀mí ẹ̀ṣọ́ ka mélòó kàyé ara àdúgbò ni

wakɔkɔ yɛ wura ntɔn ɔkɔ ya ɔna mɛni ɔna n'ayɛ ni kake yi se di rɛ ko osibi ne ti nyɛ musu rɛ ko eyi se di rɛ ko osibi ne ti yi oyi ti nyɛ musu rɛ ko woka wa akɔrɔ ko wuli etumi wuli eti nyɛ mu wala ayɛ kɛmɛ n'ale nyɛ yi dɛmu ne ti nyɛ mu nyɛ zuu ndị otu panya da were kwa adakọ dakọ were kwụnya na ụgwọ tụra ga agbadara ndị otu panya da ka negotiate da da da ka adala da ka reba si nu ka reba adini round table wọ́n á yẹ kìíní ìrìkì yẹn o àmà wọ́n á yẹ ká. mi tẹtẹ pẹrẹ kẹwàá ń tún mọmì ẹdínwó wà mala àdìmẹkẹ yà wáyé òwàrẹ mọ wọ èpè tó yìí wà èyí sọkọ náà sídì dà sọ ọbẹ sọmsọ yẹ wọn ni. tó mo ọmọ náà ọmọ yẹn náà kà ní ìtì wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n lọ́nà bọ́ kẹ̀lẹ́ bẹ́ẹ̀ yẹrẹ kọ́ ẹni rẹ̀ kọ́ ní rọ́ọ̀sì orúkọ náà ní amẹ́ríkà ọ̀nà amẹ́ríkà orúkọ náà ní rọ́ọ̀sì ọ̀nà òkèké lọ́sàn rẹ̀ kọ́ náà sọ́nà ọ̀sánà ọ̀nà ẹ̀yẹ kó yẹ ezo lẹ́lẹ́ ẹ̀yẹ lẹ́gẹ̀ ẹ̀yẹ lẹ́lẹ́ ezo dà yín nà ẹ̀bà ọ̀sán ọ̀sán yóò mú fàájú sí i ẹ̀dẹ́yẹ tẹ́ dára láàfíà bẹ́ẹ̀ àmì mẹ́hẹ́ mi náà lima yòóyì kùmọ̀wọ́ náà náà. ìjọ ọdún ní sọmọdún mẹ́ta yìí wà ni ni alimami kotori rọdí rahmatulah ali dáàkì kánánìkà ọkà ọbẹrẹ mọ náà yìí jihad náà mọrí yìí kàyọ ntọ́ mọrí kọ̀kọ̀ dọ́ ntọ́ mọrí bá ahẹ́yìn ní jihad ọ̀nà àká ká ntọ́ jihad ọ̀nà kì jihad ọ̀nà yẹ ni ìsì jihad ọ̀nà ino islam on ino di quran ọdịka idu ọna kụ ndị ọnọ ịnịkawa yara aduwesu wàá bá yàrá do àmì mẹhẹ náà wàá bẹ sùn tó dìrẹ kó agbowó omori ọ̀nà omori kéèrè ìwòkú rẹ káwa yìí hàn wà náà mẹ. wọn na bá nà ọ̀nà dínà kó tìlù bìsà bẹ̀lẹ̀ lá

ebe hote do ya ndo amehe oizo ina wa me hono oizo ina na ndo na me ide de kuni ni omuri na ba so ye me ni amen ahịa omuri oyin ni nri ono ni ni do omuri do anna allah onye igwe ọzọ nra ya n'ihi onye igwe oyi lónìí ọra ya lónìí oyi ebe na anaghị ihe onye na ebe matọ metere ọnụ ahịa ebe ije ya kara emere ya omuri ọnụ na anyị ọsọni bi ire ne kaka ohu turo ba kòmúrí ọ̀ka ọ̀ka yìí e, aya ọ̀ aya ọ̀ àmà ẹni àká iná kaka e na gíga ọ̀ ayọ̀ bọ́kọ̀ yìí ní nwa ọ̀ wọ́n ẹ̀yọ̀ kata tóra rẹ̀ sọ ọ̀nà òmúrí ọ̀nà kata tóra rẹ̀ sọ ọ̀kiri ẹ̀ náà kò turo ba ọ̀ alẹ́ iná mú kótóbi bọ́mà ká nìka ìsọ̀múrí àká ọ̀ yìí bọ̀ nìka mama ne kaa ɔmo ne kama ne mɛma nsedutu wɔ mɛ daaba ne ko na omori ɔna akora yi ɔna asere yi ɔna azara yi ɛso ama ba mɛ kaso koro hyai ne nisɔn na omori kaa ɔde nisɔn. bɛɛ b'a sɛ yɛ tɛn dozi ka yi ɔna omori ɔna ɔmo mɛ kɛpere fɛ ɔbazi ɔnyɛ wɔn ɔbɔ wa ɔna omori ɔna onye ŋutsi ŋwaze ŋwaze yɛ tɛ yɛ o to e wa akɔkɔ yɛ fo ya. àmì sọ eh, oh, e ni yọ̀ọ̀dù káyé ẹsẹ̀ máa ṣe mọ̀kárẹ́ yìí wà á kú ìnàgẹ́rẹ́ òmòrì ọ̀bì súnmẹ̀ ọ̀rí ọmọmẹ̀dẹ́ òmòrì tẹ̀yọ̀ ìjọ yìí ní láfíà wẹ́n lè wọ́n tó òmòrì fún ọmọ yìí ní láfíà dé wọ́n fi láfíà dú ẹ kúrẹ́ dú ẹ máa ń sùn dọ̀ yóò òmòrì lúnàgẹ́rẹ́ òmòrì òyà ọmọ náà. ẹ̀kídé òmòrì dé ilẹ̀ ọ̀nà ní kàwọn mẹ́ nà nẹ́ẹ̀nì ni dóòmà wà lẹ́dọ̀ nà ọmọdé ògùn ní yídú ẹ̀kọ́rọ̀ mẹ́ àǹkónókò nà ọmọdé ògùn yìí kàtó kúrọ́ sọ mẹ́ ọ̀dọ̀ nà ọmọdé kàtó nà rọ́ọ̀yà. sayi koto rahmatulah ọmọdé àyè káwọn الأستاذ المراهي تي الإمام القرطبي ebebe alkotobi dɔnni jogo muri tohi dumire ɔno naani dɔka yi e, iso muri bana kakata kii zɔn ka na ya ne ko na o mori yi ɔnɔ ɔnɔ meguhi na kaka ni kaahiri ɔnɛ na ya ne

Ado omori omegbu dɔ dɔ mi ka ewu kasa wɔ dɔ ɔno dama ba se ara. Alikotobi alimami kotobi ɔka yi. Ɛyɔ nani kama mɛw yɛsɛ apɛju yi mii yi a yɛsɛ mɛw mɛmi hu na yɛ. Ɛyɔ amani kama se o mii yi a yɛ ɔdi mɛ se o ɛyɛ hu na ọkà ìzọ omori ya ọnụ obi ya ya na ede hu n'anụ muhammadu rasulullah sallallahu alaihi wasallam oyi ayọ ede hu n'anụ dọkọsọ ni ayọ na bibi benu ka ye abese ya ame inu kọrọ abukuru jẹ nibi adama inu nọ n'omori tọọri ọyọ nani dàmú omori ka wàllu ọkọlá kakọm wọn ma ta abalọ tẹ̀yí tó parọ́ báyìí omori kọ̀nà tẹ̀yí pọ́sùn tó omori sí tẹ̀yí tó parọ́ báyìí omori kọ̀nà tẹ̀yí ọ̀nà tọ́rọ̀ àmá ìdí ìwúlọ̀ bá òtò yìí dì ní ìdí àkàrí ní ìrìnàmìrì ọ̀nà ẹ̀ka ẹ̀ ọmọ tọ́rọ̀ ní níka omori ọ̀nà kàní káàbùrìkì dọ́nà ìka àní ìmáà ọmọ tó ní ìmáà ní dọ́tún ní káàbùrìkì ọmọ tó ní ọ̀yìnzàn dọ́tún ni ọ̀hìnì ọ̀nà mẹ́ka nyẹ́ ọ̀hìnì dányẹ ọ̀yìnzàn dányẹ ìmán dányẹ kófò òmùrí ọ̀nà ọ̀rẹ́ bá ká bóòrò ànúkà yìí dí ẹ̀ máa na kó nà òmùrí yìí ó ní mẹ́gu yìí tún aka nọ́ọ̀rọ̀ anaba ina bi أما دعاء اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك ما هي أمري أما ذراي أبو دعاء ذاي نزوي زوي أو بزوي كنا إذا زوي كنا وذاي نمن نوكو غسما إيه بتا تشا هكا النبي مريو أبو أنا دي معصوم أيام يا رب ما bí ẹni màsúù akẹ́kẹ̀ẹ́ màsúù olùdókòrí èsèré èwè rẹ̀ ní tí dé dánù ọmọrẹ yìí ní ìjọba yẹn báyìí kùn ìjọba yẹn yìí sọ̀rọ̀ wa ẹ̀nẹ́ mà bẹ̀rẹ̀ omori èsèré wa wọ́ọ̀ náà ọ̀nà màná ní ìgbàdú ọ̀nà màná àṣẹ ìkẹmìrẹ wọ́n mọ̀rọ̀ túrẹ́wù ere ọmọ ma ere ma mọ̀lá kéde ya ọ̀dẹ̀ nìfà kò mú rí ọ̀ma ní sí yé o dọ́ọ̀sì jẹ́lá àlánà sọ́ọ́ dọ́ọ̀sì kíbìrì yà wà nà sọ́ọ́ oyin tẹ́tẹ́ ẹ̀ wọ́n mi dọ́ọ̀sì ọmọ ọmọ ọ̀pá ọ̀sà yẹ ayé ọ̀ ẹ̀ náà kí ní wọn ọ̀ ọ̀yà ni wọ́n ẹ̀yìn kátàtúrọ̀ ẹ̀ sọ ní omúrí ọ̀nù kátàtúrọ̀ ẹ̀ sọ ilé ọ̀sẹ̀ mi yọ̀ ní omúrí ìzà yọ̀ ń zà á omuri abedula na ka ya ba ko no kara e, ya se juntu na ka omuri yum kata ma mede na ga ni ko no omuri o chete tu o ko o chete to ka o no ya na so aye na ko ko ko so aye o omori na ka

aso sɛ jigajiga naa do akɔɛtɛ do wa mɛ anyi sábà kòlì sèré ɔnɔba yà mọ sèré tɛtɛrɛ ɔndé lɛ la anyi katɔ ne nyitɔ sɔ ayɛ yɛrɛ so anyi ka anyi katɔ ne nyitɔ ayɛ so jɛnyi da ayɛ wɔta de yɛrɛ yɛ di tu rɛ ŋu awɔ mɛ do de awɔ te yɛrɛ yɛ di tu ŋu awɔ so. wọ́n fún tó mú rí múrí ọ̀há ya wọta osiri di turu fún wa wọta ọsẹ pé ṣe ehun wo mori omori sere mu hàn sere mu hàn náà àbíkọ́ mori spiritual world.

akwa mawa nyara dire no di nyima amerere wo bo ntomori kai mkai allah ainu haqqun akonyo ba sakonyo sala iri amanyo obu ni don tomori akan ka am nyisa ya ba de akonyo nyisa ya ba kadara ọnụ ka konyo o meki ume o meki ran ohoro mu

ọ̀hìn ọ̀sẹ̀ e, e e na ìgbúgbé nẹ̀ẹ̀ni àwányàzà mọ́là ẹ̀lẹ́nyọ́nyọ́ ń ṣẹ́kọ̀nyọ̀ sóòdá ló kókó so ụda n'okwukwo ọ̀sọ́nù wèdí àdé ẹ́ báyìí tìmtìmì ẹ̀wọ̀n ọ̀sọ́ lọ ṣẹ́kọ̀nyọ̀ sóòdá ọ̀há ọ̀bàzí ẹ̀wẹ́ òṣè kí sáwọn ọkọ̀ ntɔ dɔw bɛ fiyɛ dundun dɛ i ka da fɔ alubazi do wɛ do do koko a ɛ o b'a fɔ a b'a ko ɲɔgɔn kɔntro la. silati o tó mori mi. omori ɔba y'a ye. omori ɔba y'a ye. jesus nana na a y'a ye ya bi pe omori ko omori ɔnabɔ o so ye n'a ye kan. abira tụrụ umeturu mani ya wa turora odinu boyan mụ abibe ogaran be ogaran isa oyon be ele sound enwe wota yon danyu memere o se pal barka isono e o se pal barka isono e isono e yo de ka ka ó ṣe ìrọ̀là dájú bùnmi ṣe ó di rọ̀là ní ó di bí àwọn èsì rọ̀là náà mo kọ́ ọ̀tọ̀ rẹ̀ wọn. náyẹ dúwẹ́ hùn nánìm ọ̀dúwẹ́ dúwẹ́ ọ̀sẹ̀ káá dúwọ̀ màdúwà agbókísọ́ ní tó mo ti pa àwọn ọ̀nà ọkà mi tàbárò fi ìsọ̀nà wà á bò ìgòrí àwọn òbò rí sa dájú ọ̀nà mẹ́yà ọ̀sẹ̀ káka allah masha allah allah mubarak alayhi masha allah tabarak allah masha allah Allahumma barik alayhi. wee ma na ya arachara ebe larụbawa ka ka aka omori na okwugo moizayo ha ahụhụ nọ nọgọ n'ọnụ na nye ile ka ọ mụkọrọ ọtọ dị ya mara ka ụkwe nkata chụzụ na abụọ wàá ma nìfà yà ìdàmọ̀ ma

هل جزاء الإحسان إلا الإحسان هو أنا ما من سكان؟ أنا ما وما إن نتفا أنا ما وما أنا رجع مريني ومري راه باي شركة مري أبايا إني no muri de si ye nkai ono bono katatura ira si me ine he ayo wala ọ̀nà wọn kẹtọ tọ́ ẹ̀rẹ́ sí ìmẹ̀yìn náà hẹn wọ́n á nà kọ́mi lẹ́yìn tó ṣàrún ìdá nà ọmọdé ọ̀nà yìí wáyé bàrẹ̀ máa bẹ ọ̀wé fúnni musa yìí yàrá yìí bẹ́ẹ̀ dẹ́rọ ní ìjà ní kú ọ̀nà ọmọdé ọ̀nà lẹ́yìn lọ́nà kẹtọ tọ́ ẹ̀rẹ́ sọ أولينا أمورنا وضعنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيفتقا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر أركر كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيق المكر السجوي إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد الله ارحمنا فإنك بنا راحم ولا تؤذن فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برامك يا رب الراهنين إنك على ما تشاء قدير اللهم انصرنا ولا تنصر علينا وأعنا ولا تعن علينا وآثنا ولا تؤثر علينا اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم انقصر لنا من خشيتك ما تهول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسمائنا وأبصارنا وقوتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا لمن ظلمنا وانصرنا لمن عادانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين انك لو تشاء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه في الرزق وزيادة علم وإيمان وألقنا بالصالحين يا فعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم